que amúṣelú ikú ńlá tí pakú jẹ bẹyẹ bá pẹ́ ẹ̀jẹ̀ kì í ṣe wọ̀ èmi èdìdì tí sẹ́nu abẹ́jẹ́ jẹ́ odidi olólà tí mú jẹ mo fẹ́ kẹ́ pa kẹ́nẹ́kẹ́nẹ́ tí bàbá mu tí kẹ́ ẹ pàrọ̀ jà sí wo tiẹ̀ lọ́tọ̀ ẹ pa kékeré lẹ́kẹ́ fi jiyàn ẹ parọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ kẹ́ fi jẹ́ ká ẹ pa jòjì gòdògbò tó mẹ́gùn ìdílé ẹ parọ́ wọ́n fana tí sọmọ babaláwo mo fẹ́ kẹ́ ẹ pààyàn kọ́pọ̀ gbogbo ẹ tẹ̀ wo yìí láìpẹ́ gbogbo wọn fọwọ́ okùn lélẹ̀ ẹ tàjẹ èèyàn sílẹ̀ pààyàn lápapọ̀ ẹ lu wọn ẹ má lu wọn ẹ lu wọn. ẹyẹ ẹsọ o. òró gẹ́gẹ́ la fún wọn dófódó ìbẹ̀rẹ̀ la fún wọn lọ́fọ́lọ́ ọkọ ò ní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo ẹ gúdúgúdú fídírogún ẹ̀yin mẹ́rin ẹ dúró tì hàn ẹni ọba gbórí òkè ẹ jẹ́ òkú ní fọnáfọ́sù ẹ̀yin òkú ẹ tẹ̀lé mi. ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn mi. igbó òkú àgbo kìí kàn kìí kàn ìràwé tó ṣubú lódò ó ṣègbè. gbàgbé ilé tó fẹ́ jó bẹ́tù bá rómi àgbàgbé ariwo lógún ọ̀fẹ́ má bàjá èmi ò lówó ẹbọ nílé. kúdúkúdú kan ìyá ló bá mi ṣe balẹ̀ àgbọn mi ọkọ̀ tó tó mọ̀ wọ́n ní ṣe balẹ̀ odò ọ̀fẹ́ rẹ̀ jẹ̀gẹ̀ lógún ọ̀fẹ́ dé ìgbà tó tó bá ní ṣe balẹ̀ àgbọn mi ọkọ̀ tó tó mọ̀ wọ́n ní ṣe balẹ̀ odò ọ̀fẹ́ rẹ̀ jẹ̀gẹ̀. èmi àti ẹyẹra àbí wọ́n kọ́ yìí. ẹ ẹ ọgbúrò mi ẹ̀rù ọba. o sì lórí láyà wa pàdé mi. ṣé gbẹ́lẹ́ nu ẹ. àti atán lónìí ó forí ẹwà rẹ gúnlẹ̀ gbàgede mi ni mo sọ bẹ́ẹ̀. ọgbúrò mi ò sá àyà kù ọ́ ah, òní iná tó ti rí mi òní iná ló ráyé mọ́. ikú lè mi ikú ńlá lèmi tẹ̀mí pakú jẹbẹyẹ mi bá pẹyẹrú tiẹ̀ jẹ kì í ṣe wọ. ọ mọ ní tí ń pè lọ́ba ni ẹni tájẹ lélẹ́lẹ́ tí wọ́n bá ní wọ́n pè lọ́ba ẹni tó tún lélẹ́lẹ́ tí wọ́n bá ní wọ́n pè lọ́ba ẹni táwọn olóògùn ajẹ́bẹ̀rẹ̀ tí lélẹ́lẹ́ tí wọ́n bá ní wọ́n pè lọ́ba. àánú rẹ mọ. ìní àgbẹ̀ lèmi ọmọ lè ti ná gbogbo gbogbo ń tọ́ òní ni wọ́n bọ̀ sí òhun wọ́n ti ọ̀tà pàtàkì. kéré sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ́ sọ̀rọ̀ àlèlájà làwọ̀rọ̀ ọlọ́dún náà lẹ́sẹ̀ mọ̀sá jágunlá bí amójú pẹ́ kọ́kọ́kọ́kọ́ èmi ni wọ́n. lọ bẹ bẹ́ẹ̀rẹ̀ la wọ ẹdú àwọn obìnrin awo àwọn àgbàlagbà fìdíjà náà ẹ̀ka ń wo kúnnukún mi ni mo ní kú ní rèwerèwe. wo amọ̀dẹ́májá ló ń wo ibi tí ń ẹranko àgbẹ̀ mi ànú mi ọmọ òye ọkà gbẹ̀gbẹ̀nìgbà àti àkọ́ ọmọ arúgbó irun subori kan ìran àtàlẹ́sẹ̀ abẹ́nà gíga adibagun abẹ́fẹ́lẹ́ onígbàtàmọ̀ sí bẹ́rí bẹ́sọ̀ kéde lójú ẹja nílòmí ìtẹ̀tẹ̀ lójú alákòódo wọn náwó yẹrẹyẹrẹ oorun ojú onígbàtàmọ̀ oníṣu ọmọ lè dàgbà fẹ́ ńgbà ńgbà ìwọ náà ṣé gbogbo ń tó gbójú lè rèé tọrọ pọ lóògùn ta ló ṣe rú eléyìí fún ọ tẹ́ ń pè lóògùn fún ọ èmi mọ ní. ìwọ lónìí tó rí mi lónìí lọmọ ibi àràbá bá ṣubú sílẹ̀gùn rẹ̀ ó rà sí. ọ̀dẹ mi lọ lọ wọn lọ rẹ gbé ọjọ́ ogun. òun ní ìlókù. kánnakánná orí àpò òní mu mi àgbọn ìjọ oníjà kọjá mi àgbọn nù. èmi ìbámu ní ọlọ́lá tó kàtẹ́wọ́ kí n mọ́wọ́ abẹ kí n fi ránṣẹ́ sí ọ. ẹyẹ ń bẹyẹ ṣeré eku ẹyẹ tìrò eku ọmọ àpapọ̀ jẹ bẹyẹ mi bá pa ẹjẹ kì í ṣe wọ̀ ilẹ̀ ọ̀yà lánàá wọnú ẹ gbẹmí gbẹmí. ìwọ náà máa ń ṣe bí èèyàn. ìwọ ìwọ náà máa ń ta bí ọbíọ. ebílúwẹ ló kún gbogbo òkú lọ́sàn. dòdòdòdòdò jẹ́ ìṣàlàyé kankan fún ọ. àwọn ìyá mi ò sọmọ nìfìyà. àwọn abẹ́ẹ̀gẹ́ ní ẹ̀lẹ́ ìjọ ẹ̀gẹ́ olókìkí òru. àwọn òjì kùtùkùtù gbọ́mi bọ́dọ̀bájú. àwọn aládùmọ̀yá àwọn ọ̀dọ́dúnmọ̀sán àwọn ọ̀gára gẹ́gẹ́rẹ́gẹ́ ní mọ̀rú. ẹ̀yin dà ẹ̀dẹ̀ gírírí wá asákété ní finú gbóse yàgò kété borí òkìtì ọ̀gànṣe yẹ̀wù ọbarasiye ọbarasiye ọbarasiye ọbarasiye kàṣàsími níye iyì òní kú mátàrẹ nínú àbámọ́dákẹ́ òní dáṣẹ ọmọ sẹ égún òní gbẹ ìyá gbogbo ní kéko ìrì ọmọ rẹ lọ dọ̀bẹ̀ lè ni mo sọ bẹ́ẹ̀ fún oto oto oto. wo tó bá pé bẹ́ẹ̀ ni àwa jẹ́ pé wọ́n ní olùdíje ayé mọ́ ẹ̀wọ̀n fẹ́ pa ọ́ tẹ́lẹ̀ ni. ọ̀wẹ́rin bàbá bá ògògó ẹ̀ẹ́dẹ̀ẹ́mí lọ ọ́ bàndẹ́ẹ̀dẹ̀ ọ́ bàndẹ́ẹ̀dẹ̀. ọ̀lẹ́ bẹ̀rẹ̀ ọjà ẹrú kú ti balẹ̀ ibòmí lọ ẹ̀yin ẹ̀ sọ. ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọ̀n mi. Òkú ti sùn, òkú sùn, òkú ti sùn, ẹ wá wé jẹ, ayé kábíyèsí, wàhálà dé, wàhálà dé, wàhálà ti wà, olóyè òdòdó ọ̀tún ti rọ́ọ̀tù. àríyọ àríyọ tó kù sí lọ́wọ́ àríyọ. ìwọ ẹgbà mi ò bẹ́ẹ̀ ó yà. ìràwé tó ṣubú lọ́dọ̀ ó ṣègbè ó dolówó oró jíwòrò. gbogbo ìlú náà ti kó lọ wọ́n ti pa gbogbo ìlú kábíyèsí. ẹ wò kábíyèsí gbogbo ìlú náà ti pa tán gbogbo olóyè tó kù ló ti kú àwa méjì nìkan báyìí ló kù wá. ẹ ẹ ẹ mọ̀jọ́ gba ẹlẹ́gùn fún o ṣé ẹ pé nígbà tí ẹ dífá wọn ti sọ fún wa wọn lógun kọ́ wọ̀lú wọn lógun yìí wọn ní tá a bá múra wọn ní bóyá láàfin jagun yìí lọ́jà tẹ̀tẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ á ti gbìyànjú bàbá ìgbìyànjú wọn ni arúgbó arúgbó wọn ni aṣètùtù aṣètùtù ẹ rí nǹkan báyìí ṣùgbọ́n gbogbo ètùtù tá a ṣe ọ̀nà ìwà dà ìpàbó lọ́jà sí ẹ wo n tí ọba ti ṣẹlẹ̀ kí ló ṣe dọ́gbẹ́ sí o èyí ti ṣẹlẹ̀ ó sì ti ṣẹlẹ̀ náà nù ẹ̀gbọ́n kí kálukú ọlọ́rin dira rẹ̀ lámúre ẹ̀ kálukú dira rẹ̀ lámúre ẹ̀dá yín lámúre o ah! ẹ̀dá yín lámúre o. ẹ̀dá mi dá ẹ̀ṣẹ̀ dandan wọn ṣẹ̀gbọ́n ẹ̀dá dandan wọn ẹ̀dá dandan wọn ẹ̀dá dandan wọn ẹ̀dá dandan wọn ẹ̀dá dandan wọn ẹ dáadáa wọn ẹ dáadáa wọn ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn mi ọkọ̀ tuntun gbọ̀ngàn ní ṣe balẹ̀ odò ọ̀fẹ́ rẹ̀ jẹ́gẹ́ ló wọ́n fẹ́ lé ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn mi. ẹ̀yin wo ẹ dá nǹkan kan mọ̀ ah! ìlú ti tán ìlú ti dáworo ìlú ah! dáworo. Ah!

iṣu tó bàjẹ́ omi jọba lébè àlọ́ ọdọọdọ yìí ní gbàgede ewúrẹ́ fi jẹ àgbàdo òjò ṣáájú bá àgbàdo gún yẹn ẹyẹ òjò gbó wò ó ogun àwùtẹ́lẹ̀ ni kì í parọ́ tó bá gbọ́n wọ́n ti wú fún àtẹ́lẹ̀ wọ́n wí àwọn ológun kan wọ̀lú wọ́n ní tógun yìí bá ti wọ̀lú wọ́n ní kátólì ṣẹ́gun wọn ní àfitá abamọ́ra kó le orí nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ nu ó ṣẹlẹ̀ náà nu ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bí ọ́ mo forí adé bí ọ́ mo forí lọ́balọ́ba bí ọ́ mo forí gbogbo ìlú yìí bí ọ́ dákun ọmọdé yìí bá ń tọ́jú rẹ̀ gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o lè gbà tọmọ yìí ó fi dàgbà tó fi yè èmi náà sì ní sílẹ̀ yìí wọ́n mọ̀ tì í lẹ́yìn ìsọgbọ́dọ̀ kó bá ń tọ́jú rẹ o bá ń tọ́jú rẹ ọ̀wá rí àpògì ọ̀gbọ́dọ̀ sójú rí ṣùgbọ́n ṣe kìnnì kan bó ọgbà kìnnì wọ́n ní kò ní burúburú kọ́ mọ́ kìnnì kan mọ́ ni ìwọ ló kùkù mi lọ́jọ́ òní nígbà wá ṣe bàbá mi àdábánijò kìtìrì mọ́ wàhálà àtàrọ ọmọ rẹ rúbìrì ni ó ní tógun bá díjú tógun bá lé tá a bá rọ́nà gbígbà mọ́ ó ní kìnnì ọ̀wà gbà kìnnì gbà lọ́ọ̀ mi. ọ̀wà nà sí mi ní déédéé rí ìdodo ajaye eh, ni ẹja ogun ajase ni kálíba ajagun lajase ni kálíba lajase ni eh, eh, wọ́n máa wí tẹ̀lé mi bí wọ́n ti ń wí sáwọn arúgbó náà tẹ̀lé mi. sọgbọn àbí àbá ọgbọ tí àwọn àgbà sọ̀rọ̀ wọ́n ní orí àgbàre ọyà ju ojú àgbàre lọ àbí bẹ́ẹ̀ kọ́ ikú kankan ò ní mí pa o <laughs> màá wí tẹ̀lé mi màá wí tẹ̀lé mi nà nà nà ẹja mọ̀ pé wàrà ń tagbọ̀nrín wàrà ń tagbọ̀nrín gbòǹgbò ọ̀nà kẹtùlẹ́sẹ̀ ẹtù ní ìpín pín náà wà á dúpẹ́ fún ìjọ́nù ọlọ́wọ́ bàkú àgbẹ̀ àgbẹ̀ náà sáyé ọlọ́wọ́ bẹ̀sẹ̀ gbẹ̀sẹ̀ ní ẹ̀sáyé ọlọ́wọ́ bànú gbẹ̀nu láyé ni máa bẹ̀ bẹ̀ bẹ̀ jẹ́ ilé pé bàbá jẹ́ ilé pé jẹ́ ọmọ àgbàdo sọ̀rọ̀ wọ́n ní ó ní ojú àgbàrí ó yọjú orí àgbàrí lọ orí àgbàrí yọjú ń bọ̀ ń bọ̀ kó sí kankan. ìbọn tuntun bá mi ṣe bá. ẹgbẹ̀rún ènìyàn wọ́n tó ẹ̀sìn ọdẹ má jẹ ìsìn ọ́ èmi nìkan ọdẹ má jẹ ìsìn ọ́ èmi nìkan ọdẹ má jẹ ìsìn ọ́ èmi nìkan ọdẹ má jẹ ìsìn ọ́ èmi nìkan ọdẹ má jẹ ìsìn ọ́ èmi nìkan ẹgbẹ̀rún ènìyàn wọ́n tó ẹ̀sìn ọdẹ ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn èmi nìkan ọdẹ má jẹ ìsìn jẹ̀wọ̀ ẹyin ó yá ojú tí mo dì í tí mo bá là tí mo bá sórí yín ikú ni. Olùsùn, alọ́ra ni rọ́ọ̀dà àìníra bọ̀. wọn lẹ́sàn-án lọ́wọ́ ẹ dákun ẹ dákun àwọn ọkùnrin bò sáà lẹ́ni méjì ni ah. sáà ní ẹ̀mí méjì ah, ìkànnì yín o ẹ wo ìdòwú ibi tó ti parí ìgbésí ayé rẹ nù àwọn aráàbí ìlọpa àìmọye àwọn èèyàn ìní wọn ti pa síbẹ̀ bí n bá gbúrò pé wọ́n dé àyín báyìí ẹ̀yin ni wọ́n fi ta òkìtì bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ni wọ́n fi ta òkìtì ẹni tẹ́ palẹ̀ wá. ṣé ọkùnrin sílẹ̀ lẹ́yìn. ọkọ rẹ ọkọ mi olómi ọmọ akin ọkọ rẹ ọkọ rẹ ah. ọkọ rẹ ọmọ akin ọjọ́ ìdí ẹ̀ akọ́lẹ̀. ẹ̀yin náà ẹ mọ sọ́ọ̀rì ẹsẹ̀ yín ẹ mọ sọ́ọ̀rì ẹsẹ̀ yín nígbà tó yẹ pé bẹ́ẹ̀ bá ní tẹ́sẹ̀ tẹ́fẹ́ sàbòsí lẹ́gbẹ̀ẹ́ kété odò ọ̀rọ̀ àbòsí kẹ́nu wọn ọ̀rọ̀ àbò tí kẹ́nu wọn bóbìnrin wà tí ò rí agbẹ́kẹ̀tẹ̀ odò ọ̀rọ̀ àbò tí. káre ọmọ yìí ọ̀rẹ́ wọn mi ní àṣàbò sáré wọn mi. ọlọ́run dápàlà ayálẹ̀ ah, ah, ìyá wa ẹni ẹ wá dàpàyà lẹ̀ bá wa lábúlé ẹni Ṣàngó bá tójú rẹ̀ jà ni kò ní bọ́ọ̀ bọ́ọ̀ bá kò so láéláé o ẹni bá sì kàn ló mọ̀. ṣé bí ẹni ẹ sọ mí dàbí mo ṣe dà yìí tí ẹ jẹ́ ń gbóyún nú oyún tí ò ní bàbá èmi ò mọ̀ sí nílẹ̀ n ò mọ̀ gbọ́. bẹ́ẹ̀ nígbà náà lẹ́rẹ̀ bá àbúrò yín tọ́jú ọmọ. ó yẹ kẹ́ ẹ lè bá ọ̀rọ̀ ń gbà tẹ̀ ẹ́ ìyá wa. a dúpẹ́ o a dúpẹ́ o fínà fínà fínà ẹ̀wìrì ọmọ ògùn lágbẹ̀dẹ tirẹ̀ nílé àárọ̀ kárẹ̀ ọmọ akin tí ò gbọ́dọ̀ ṣojo. bàmí lẹ́nu tí ń rí. ẹ̀kọ́ pọ́n wẹ̀ ẹ́. gan-an lọ́nù sí ọ̀pá ìwé ìgbẹ́ni tí ò yẹ wò ká lọ́nà ni wọ́n dífá tá a wà kọsẹ̀ jayé rẹ ifá rẹ sì fọrí. ọ̀gágbọ̀ dífá fún ọ̀rúnmìlà bàbá ń sáwórelẹ̀ lu àwọn ọmọ eku bàbá ń sáwórelẹ̀ lu àwọn ọmọ ẹja bàbá ń sáwórelẹ̀ lu àwọn ọmọ ẹyẹ bàbá ń sáwórelẹ̀ lu àwọn ọmọ ẹran ọba gbogbo wọn wọn dákẹ́ lọ kẹrin kése ó bù ṣe gàdà gbogbo wọn tún kúrú sẹ́kún ọ̀rúnmìlà ní kí ló ṣe yín nífẹ̀ẹ́ ò dáyé wọn là ń gó nìkan lọ́jọ́ láàrin ọmọ eku wọ́n lẹ́gà nìkan lọ́jọ́ lọ́jà láàrin ọmọ ẹja wọ́n lọ́kìn nìkan lọ́jọ́ lọ́jà láàrin ọmọ ẹyẹ wọ́n ní kìnìún nìkan lọ́jọ́ lọ́jà láàrin ọmọ ẹni Ọ̀rúnmìlà ní ẹ dákẹ́ ẹ má sunkún mọ́ ọlẹ́ni ọ wáyé ọ̀pọ̀ bí ẹni ó sì wọ́n wá ẹni ó sì wọ́n wá ọ̀pọ̀ bí ẹni ọ wá wòran wọn ìfadolólùsìn ifá mi àsìnwálé ayé dífá fún Ọ̀rúnmìlà bàbá ń sáwórò lẹ̀ lu àwọn ọmọ ẹni ọba gbogbo wọn wọ́n dákẹ́ lọ kẹrin kése ó bù ṣe gàdà gbogbo wọn tún kú urú sẹ́kún ọ̀rúnmìlà ní kí ló ṣe yín nífẹ̀ẹ́ ò dáyé wọn lọ́kàn ń bì nìkan lọ́jọ́ lọ́jà láàrin ọmọ ẹni a sì yá alé gàgàgú gàgàgògó bí ẹyẹ aráwo ọ̀rúnmìlà ní ẹ dákẹ́ ẹ má sunkún mọ́. bàbá ọmọ tí à ń dá àkọsẹ̀dáyé rẹ̀ lé nìyí ifá ń tọ́ka sọmọ náà pé ọba ni ifá ní orí àpèsìn lórí rẹ̀ Bàbá. Bàbá. Ẹ má yẹ kí gbàgbé ó ṣe yín. Ṣé ẹ mọ̀ pé obìnrin lọmọ tó jókòó yìí? Gbogbo wa la sì mọ̀ pé ìlú ò ní fẹ́ kí obìnrin ó gorí ọba. ṣùgbọ́n ifá ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ èsèké oníkìní ọ̀gbọ́fá wọn bá dáfá sí òun ní fọ́ọ̀sọ orí rere ń ti rere rere olórí agbẹ́rù sí orí rere ń ti rere ọmọ yìí olórí àpèsè ni. bífà ò bá ṣe ẹ̀rù ò ní bọ́lọ̀ gbẹ̀rí orí adé ni wọ́n sọ pé ọmú wáyé kìí ṣorí jagunjagun èwo wà ní ti jàgídíjàgan lóòótọ́ ọmọ ọba ni ọ́ nídìílé ìyá ọmọ ọba ni ọ́ nílé bàbá ṣùgbọ́n ohun tèmi ń tẹnu mọ́ ni wípé lóòótọ́ ńlá gbọ́ nínú ìtàn ládèdè ọ̀yọ́ táwọn obìnrin ti jọba rí bíi ọba jomijomi ọba jepojepo àti ọba ọ̀rọ̀ǹkọ̀tọ̀ níyàn àmọ́ látìgbà tí àwa ti dàgbà tèmi ti gbọ́njú èmi ìdí ìbójú mi rí i níbi tí obìnrin ti gorí ọba. wọn lè sọ ti àwọn adelé o níbi tèkìtì lọ́hùn àbí àwọn ilẹ̀ ibòmíì. wò mí láì dènà pẹ̀lú fún ìgbà ìkẹyìn tí èmi kinní yìí ti kú pátánù kọ́ tí wọ́n tún bí ọ nírú ọ̀rọ̀ báyìí obìnrin ọ̀sán ní tó gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ báyìí ọmọ ní ọkùnrin àṣẹjú sí àní ìbò lọ fẹ́ rù káà. mo ti sọ fún yín. pé kíni mo ní pé kíni aláìníkan sì ni ọ ọjọ́ jẹ́wọ́ bùkádà sọrú ọ ibi tí bàtà bá ti ń tọ́ ẹlẹ́sẹ̀ kan sọ fún akábọ̀ bòróró sí i wo má fẹ́ kọ́tọ́ ná fún wa àwádìí náà o torí ìwọ lọmọ tó ọbẹ̀ lẹ́dẹ̀ẹ́ rò tó fi jẹ́ pé gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń kẹnu sí ọ òórí tó wù ọ́ nú gbogbo wọn àfi ọkùnrin èyí tí ọba lù ọ lálùbami kó fìyà jọ gidigidi kó tó lè tẹríba fún. ìwọ ló sì eléegun gidigidi yìí ẹ kò lọ láti wá fẹrẹ yí ọkùnrin o láti rọkùnrin jagunjagun fún ẹ o torí ìyún ni òye mi o. wo òṣùpá mẹ́ta mo fún ọ bí òṣùpá mẹ́ta bá pé tí ọ̀rọ̀ kankan mú wá nulẹ̀ yìí. òun níbi tó o lérò ni ó fi ọ́ tọrọ fún. agbára oko kan fi ọ́ tọrọ fún tọrọ bá tẹ̀lé.

olóbe olóbe kólókóló kólókóló olóbe mo gbé olóbe ìbànújẹ́ ẹkún kò wáyé rí ah ngbà mo ti rómi jẹ lójú kólókóló ńlára ti fún mi. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ̀dá lé ẹsẹ̀ kọ́tẹ́ yìí mi ná ẹ̀dá wà lálẹ́ kí ló wà lọ́tẹ̀ kí ló lẹ́nu mi o kí ló ní jẹ́ sọ̀rọ̀ ẹ̀dá kọ́tẹ́ yìí mi ná ẹ̀dá wọn dá lẹ́kọ̀ọ́ ẹ̀dá wọn dá lẹ́kọ̀ọ́ olóbèrè ẹ̀dá kẹ́mi náà sọ̀rọ̀ wa olóbè olóbè olókòló. Agbada ògbóná o àgbàdo ta, olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan. Agbada ògbóná o àgbàdo òpónà o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan àgbàdá òpónà o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan. ìyá wa ẹ má bínú ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe pé okun kì í hóruru káwa ruru pẹ̀lẹ́ là ń pàǹkúrú pẹ̀lẹ́ níwọ̀n ìgbà tó jẹ́ pé igbá pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni àwo pẹ̀lẹ́ kì í fà ya pẹ̀lẹ́kùtù náà láàfin yanjú gbogbo rẹ̀ ẹ kúkú mọrú ọmọ tó jẹ́ tájà rẹ̀ ò bá sì rí kì í ṣàdédé gbó ẹ wò ẹ dákun ẹ dábò ẹ fi ìdìrún ẹ dáríjì. agbada ògbóná o àgbàdo ta olóbe òforí balẹ̀ fẹ́ nìkan agbada ògbóná o àgbàdo dákun ó sọ̀rọ̀ pé wọn náà là ń tẹ̀lé àbí. àgbàdà ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan àgbàdà ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan. àgbàdà ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan àgbàdà ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan. ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan àgbàdá ògbóná o àgbàdo ta olóbe ò forí balẹ̀ fẹ́ nìkan. mo kí ẹni náà kó rire nù mí ẹnikẹ́ni tó bá bólóbe wọ̀nyá àjà tó sì dá lágara ajẹ́pọ̀ ń tàn dọ́kọ̀ olóbe nù onítọ̀hún ó sì tún tó ṣìmọ̀ tí ó fi jáde láyé nígbà tó jẹ́ pé odù tó ṣẹ̀ náà ló sọ bẹ́ẹ̀. odù wo náà wà ló gbóúnjẹ lọ tó tún mẹ́gbàá dání tí ó fi lu ni mo mọ̀ kó sọ bẹ́ẹ̀ olóbi kì í máa ṣe ẹ̀rẹ́ rírọ̀ n ò tí ì rí ọkùnrin náà tó gbójúgbóyà nílẹ̀ yìí tí ó kojú ẹ̀. kò sì wáá rí bẹ́ẹ̀ ti rò òun ṣé bóun ló mọ ti ń wá òun náà ní fi taratara bọ́kùnrin náà jà torí òun náà ní lélẹ̀. òótọ́ hmm, hmm, hmm, mọ̀ ni o òótọ́ ni ẹ̀ ṣùgbọ́n ṣá ohun tó ń wá nǹkan ó mọ ti ń wá gbogbo ohun tó bá sì ní lágbára pátá ni ó sà láti fi yan ọkọ ojúlówó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sì ní dẹra rẹ̀ sílẹ̀ fún yẹn pa. ẹ mọ̀ wí báwọn ẹ wò ó ìtìjú àti ìwọ̀sìn lágbà ni ó jẹ́ tí kankan nu yóò bá fi lè jáde láti bá olóbe wọ̀yá àjà a jẹ́ pé ọ̀lẹ bùtẹ̀bùtẹ̀ ẹ̀dí ní gbogbo ẹ̀yìn ọ̀dọ́mọkùnrin tó wà nù lùwà ìtàn rẹ̀ ò sì ní tán lẹ̀ láéláé níbikíbi tí wọ́n bá mú lọ àbọ̀rọ̀ tó fọmọlúàbí. ọ̀rẹ́ wa ń tọrọ má wàá nú ọ̀rọ̀ tọmọbìnrin sọ. ẹ kì í ẹran bí rẹ̀ máa kọ́ ó ló bẹ kí n ṣe ẹran rírọ̀. ọkùnrin làwọn náà bẹ́ẹ̀ ni ọkùnrin làwọn náà akíkanjú sì ni wá pẹ̀lú wo wọ́n jẹ́ ń gbogbo tó bá gbà pátápátá láàfin kàkà ah, kọ́mọdé ó pamí láyò ṣé bí màá tòjú ọ̀bọ̀. kàkà kọ́mọdé pamí láyò. màá tòjú ọ̀bọ̀. òjòrò. bẹ́ẹ̀ òjòrò. ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn. igbó òkú àgbo kìí kan kìí kan ìràwé tó ṣubú lodò ó ṣègbè. mi ò lówó ẹ̀bọ fẹ̀yìn ẹ̀ balẹ̀ ní gbàgede. agbára ń gùn mí o oògùn rẹ o agbára ń gùn mí o oògùn irọ́ ni ọkùnrin làdá. ẹyẹ gbọ́lẹ̀ ẹyẹ gbọ́lẹ̀ olóbẹ̀ fẹ̀yẹ gbọ́lẹ̀ fẹ̀yẹ gbọ́lẹ̀ olóbẹ̀ fẹ̀yẹ gbọ́lẹ̀. irọ́ ni ọkùnrin làdá. ẹyẹ gbọ́lẹ̀ irọ́ ni ọkùnrin làdá. ọ̀dà kan ní ìsinmi ọ̀dà kan ní ìdánù. ẹ káre èso ẹyọ kan ṣoṣo tí ẹ̀yin méjèèjì ní ìmìnira awórin tún rọ wọn àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tìrì. ìrè ló ti ń bọ̀ lọ mọ́kọ́ fún wa èmi náà ò ní mú ṣùbọ̀ falágbẹ̀dẹ. bàmí bẹ́ẹ̀ tí ń wí etí mi ò di èmi rè ní mògún ọmọ àwísẹ̀ ọmọ awúkọ gbìnrín bí ẹni ń dadẹ èmi agùnfẹ gírí bí ẹni òjókù nírè. ọkàrí ọkàrí eré ọkàkì ọkàrí má fojú mi ọ̀nà hàn sọ ma pé mi nìkan àti tí mi lọ́kàn ọba wa dọ̀hún ọ̀sọ̀ fún kábíyèsí oníhùn òfin ṣàfojúdi o pé ara lọ́dà ara àgbà ọ̀nì ọ̀dọ́ wọn ni òsì wírìn yìí tà bá pa kẹ́sì ọ̀nà pé kọ́ àti pé ajá àwòyí ló mehoro òwòyí lé bí èmi àti bàbá rẹ̀ bọ̀rẹ̀ wá dé kí bàbá rẹ̀ ó tó gbéṣẹ́ kẹ́yìn náà bẹ̀rẹ̀ láti bẹ̀ ọ̀rẹ́ ọ̀pá rẹ̀ ni ni dákun. mo wá dá yín lójú pé ibi tẹ́ ẹ̀ rán mi dé wọ́n jẹ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun bàbá mi. gbogbo bí ọba rìn náà ilẹ̀ rẹ ni ògún ó sì hàn irúnmọlẹ̀ ọ̀tán tì í. bá mi ògún ó dà yún re ó dà lọ re wọ́n dé tán báyìí. ẹ ṣeun bàbá mi ọdìgbà ọdìgbà kan náà lọ́hùn onífẹ̀ yìí sáárì mọ́ fún gbogbo wa. alọ́ọ̀rẹ́ àbọ̀rẹ́ bàbá mi ògún ó dáa bàbá mi o. ògún ó sì hàn irú mọ̀lẹ́ ọba ń tán tí ẹ ṣe. ojúbọjọ o ó dàbí kọ́ má má lọ dúró dúró dúró. ògún lákàáyé oníjàfẹ́ yìí sáárì mọ́ fúnra wa ó alára wa ọlọ́ọ̀fà lára ajérò náà wá ọlọ́ọ̀fà jèrò àti ẹ̀gbọ́n táwọn ọ̀dọ́kùnrin ìlú yìí tó ní tí wọ́n bá mẹ̀kẹ́ ló tó lè mèyí tó fẹ́ nù wọn torí pé ẹ̀ ti wọ́n mú ara yín èwo wà ní tàwọn ọ̀dọ́ ìlú kéréje kéréje o tí wọ́n tún wá tó ní àfi kí wọ́n máa lura wọn kó tó mẹni tó fẹ́ wọn ìyún wa kéré mébọ̀dọ̀ làwọn yín táwọn jẹ ni wọ́n ń gọ̀ fún ni ò jẹ́ wọ́n gbọ́n èwo wá ní tọba àlú o odidi ọba ọba aládé tó ní kókó agbádá kọrùn kó wá mẹ́kẹ́ nínú ìlú yìí kó tó lè fi ṣọ̀kọ tó lọ́rọ̀ ẹ̀rọ yóò yé mi ọ̀rọ̀ ẹ ti sú mi kò yé mi mọ́. ẹ wo aláìní kan ṣe ni ọ <laughs> òkìkí rẹ ti kàn ká gbogbo ìlú àtàwọn ìletò tó yí wa po. Ah. ara alẹ́ ní ọmọ lámòdì nǹkan míì lára òde ó pè é ojú obìnrin èé pẹ́ jù ń gbò lobìnrin fi lélẹ̀ àwa wí tí a kọ́ ọmọ pa ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn mi ọkọ̀ tuntun. Bọ́dúndé lọ́dọ̀ àwọn àgbẹ̀. Èké, ó ṣàkíyèsí oh, pé ojú ìjọ ojúlùmọ̀. Hmm, ojúlùmọ̀ náà ni, àmọ́ ó ti pẹ́ díẹ̀ o. Ìyá lè fẹ́ wọn. èmi ni àròyé ọmọ bàbá alágbẹ̀dẹ ìlú arókòtò. òdù ni ọ èyí ṣàìmọ̀ fọlọ́kọ báyọ̀ owó ọjọ́ òun apẹ́ tó ojú tó ti mọ ni kò lè lóun ò mọ ni mọ́. kábíyèsí o <laughs> káàbọ̀. inú mi dùn pé wọ́n ní bàbá rọ́wà ara bàbá àgbà ti dára àgbà àmọ́ bọ́ba ti jẹun tán. tọ́jọ́ bá rọ̀ mo fẹ́ kó fàárẹ̀ lélẹ̀ kájọ tàkùrọ̀sọ. ó dà bàbá ẹ ṣeun. Eh, eh, eke eke máa ò lejò wọlé o eh, kẹ̀kẹ́ tọ́jú àlejò wọlé a máa ríra lọ́jọ́jọ́ bárọ̀. ó dá o bàbá. kábíyèsí o báyìí báyìí. Mm. sí agbára náà ní gùn ọ́ ọ sáà fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n mọ̀ pé ìwọ nìkan lobìnrin tó lágbára tó lè lu ọkùnrin torí látìgbà tá a ti wà lẹ́nu ẹ̀ yìí kò sí ọkùnrin tó wá bọ́ ọ tó lù lálùsáré lójú tèmi bí aláìníkan ṣe lọ̀rọ̀ rẹ o. mo ti àdúgbò wa nìyí. n bá fẹ́ sọ́nà rẹ̀ ni níwọ̀nba ìgbà tó jẹ́ wípé ọ̀kan lélúgba lọ́pọ̀ obìnrin ọ̀kan ṣoṣo rí rẹ̀ ní tiẹ̀ kì í ṣe wípé tàìrọ́kùnrin pè mí o ṣé ti ládéládé ni kí n sọ ni àbí ti lóyè lóyè ṣé táwọn olówó ni kí n wí ni àbí tọ̀tọ̀ kò lú ìlú àmọ́ ìfẹ́ hmm. ìfẹ́ dàbí tọ́nà tí a fi dí gàgà ojú ẹni tí ò jẹ́ ká rí ìmọ̀ kedere àmọ́ tí a bá rẹ̀ mí bí ọ̀gbọ́n ẹni á dàbí ìgbà tí wọ́n ká tánná tí ó kọ́kọ́ bò wá ní ojú. Hmm. obìnrin wọn ló múra sí wọn yẹ ọkùnrin wọn ọ̀sẹ̀ àbí wùmí o èmi ò ń ṣe onínàbí o bẹ́ẹ̀ ìfẹ́ rẹ ló mú mi lọ́kàn ó sì ti mú mi káká ló ń gbó mi lẹ́nu jèjì mo sì mọ̀ wípé ìṣòro ni láti rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì àti wípé ẹni yára lògùn pé. àmì ìfúnwẹ́lẹ́dà mi. èké èmi ló mú ọ. ẹ má bínú ọba ló fẹ́ rọ́ ọmọ wa. ẹ ṣèbí yìí ló sì sọ ò lágbára. alágbára bíi elédùn àwọn àwẹ̀. a jẹ́ pé lẹ́yìn elédùn àìwọ nìkan ló kù mí. irọ́ gbogbo ọba ilé ayé bá lórí ohun gbogbo. àbájọ tí gbéraga fi wọlé ìwùdù dundun. yín tó bá gbọ́ngàn ni kò sọ àkíṣe ìdájọ́ ẹni téèyàn bá mọ̀. wọ́n sọ pé olóòní lọ́kọ̀ wọ́n ní gbogbo akọ àbà àti ìtìlẹ́tọ̀ òun ló ti pò mọ́ yẹ̀pẹ̀ síbẹ̀ ni. nítorí bàbá gangan ni kò sọ. láyà ká pàdé di gbàgede ìgbà náà ni wọ́n tó gbá ọ̀dọ́gbọ̀n fẹ́ bẹ́ẹ̀ ni akíkanjú ènìyàn tó mọ tí ayé fi ewé lóbe ṣe èmi ò máa pè ní lógun ọ̀fẹ́ sórí lógun ọ̀fẹ́ ni wọ́n máa pè ní lólùfẹ́ mi. kábíyèsí àmọ́ èmi ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. kò burú kò bàjẹ́ ẹ̀ déédéé ara mi ló ṣe olùkọ́ mi àlàfo tó wà láàrin wa mo fẹ́ kà dì í ṣùgbọ́n bó o ṣe sọ pé bàbá ti dàgbà kò sẹ́ni tó fi bàbá tì mo wá fẹ́ kó máa rí ọ̀hún gẹ́gẹ́ bí ilé ìyìn kó máa rí bí ilé. àròyé a ti dìmúlẹ̀ a ti di ọ̀kan ṣoṣo mo fẹ́ máa rí ọ lóòrèkóòrè sójú láàfin mi èyí tó sì farapẹ́ náà a máa sọ tásìkò bá tó. orí iná kábíyèsí. olúwa mi ah, bó o ní o ọmọ ọba hmm. ọ̀rọ̀ yìí ò le tó bẹ́ẹ̀ ṣe mú un ṣe lóòótọ́. Hmm. Hmm. bẹ́ẹ̀ bá gbọ́ tèmi hmm. iná ilé lọmọ ẹranko yágbẹ́ yìí o gbọ́dọ̀ bá kọ̀tù tó kọ̀wẹ̀ ó tún níbi àádarí ẹ̀ sí kódà tí ò ní rántí ilé mọ́. ṣé lóòótọ́. ó póríṣiríṣi o. ó póríṣiríṣi. èyí ẹ bá fẹ́ ń bẹ̀ lẹ́ẹ̀sọ̀ ẹ sáà mọ ọmọ ẹni èmi ṣe. kábíyèsí bí ẹni forí adé wọlé ni o níwọ̀nba àgbà tó bá sì bá lórí ohun gbogbo tìlú ayé sì sẹgbẹ́ ìlú tọmọbìnrin yìí ti wá kábíyèsí ẹ ránṣẹ́ sọ́ba wọn ni o. bẹ́ẹ̀ ni kọ́ba wọn pàṣẹ fọ́mọbìnrin àtàwọn òǹbí rẹ̀ kí wọ́n kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí wọ́n wá bá yín láàfin ní wàdà ṣoṣà. kábíyèsí kẹ́ ẹ wá sọ fọ́ba wọn pé mọ̀dé yìí o ọba gbẹ́sẹ̀ lé lọ́ba tán tani ọ̀yẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ wò. kò sí kábíyèsí o ohun tó yẹ ni ló tiẹ̀ yẹ ni okùn ọrùn ò ya díẹ̀ ó sì tún wá ya díẹ̀ ẹni ó fà lọ́wọ́ lára yóò fojú àbùkù wò kábíyèsí o. kábíyèsí o àá àti wá gbọ́ kó ba aládé ọgbádé kalẹ̀ kó bó agbádá kọ́ kó tún wá yẹ̀lẹ̀kẹ̀ lọ́rùn ká máa bóbìnrin mẹ́kẹ́ nítorí kíni. kò sẹ́ni tó mú èdè àyàn bí àyàn gangan tó mọ̀pá lò lọ́wọ́ bó ṣe ń ṣe mí èmi ló yé mo fẹ́ kẹ́ lọ mọ̀ bẹ́ẹ̀ o. mo àlejò olórí ìlú kí n má ní ẹ̀tọ́ sí ohun tó wù mí àbí ẹ rò pé ẹrú ìlú lọ́ba ṣe ni. nígbà tí èèwọ̀ bá ti pọ̀ jù ìgbà wo ni kábíyèsí ò ní daṣọ borí kó máa ṣe ohun tí ìlú ò fẹ́. kábíyèsí o. bóyá lẹ mọ̀ pé ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti fi òkùnkùn bojú wọ̀ lùwà ìwà mi wá rí. wọ́n lọ sọ pé kọ́ tó mẹ́lẹ̀ tó mẹ́lẹ̀ níbi ìjà tó lẹ̀ tó mẹ́lẹ̀ nígbà gẹ́gẹ́ lọ́ọ́ fi sọ̀kọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà tó bá tó gbà níṣẹ́ báyìí àgbọ̀n mi kọ̀ọ̀kọ̀ tó bá tó kọ̀ọ̀kọ̀ ní jẹ́ bálẹ̀ lálẹ́ odò akọ tó bá gbọ́ nínú gbọ́ lẹ́yìn tó mọ̀ ṣe mẹ̀tọ́ tó jákin lójú ogun irú wọn ló lè sọ kó lóbe tó ń gbẹ lójú ogun. bó bá rí mi bó pọ̀ òrọ́kùnrin ó sọ ìfà ọkùnrin pàtàkì nì nítorí pé ọba ni mí o akíkanjú sì ní mí pẹ̀lú èmi ní ẹrù jẹjẹ tí ń bẹ ní gbogbo ilẹ̀kílẹ̀. <laughs> ìjà ìgbéyàwó kò ṣe ìjà kọ̀kọ̀ débi tẹ́ yóò fòwò bójú wa ojú táyé ojú gbangba la ti fẹ́ mọ kólóbe ààyè tó wá sí sílẹ̀ fún yín tẹ́ bá níyàwó fẹ́ bígun yín tẹ̀ ẹsẹ̀ ìjọba aládé bá fẹ́ fẹ́ mi gbàgede iwájú ilé baálé wa lè bí àti yóò sì wà kó. <laughs> ẹ̀rù bà. àmọ́ wọ́n ní bá a bá daṣọ fọ́lẹ̀ padà rò. iná ti dáhùn lára rẹ̀ kàbíyèsí bí tó bá wù yín lẹ lè fi rọ ó ti dáná bánú kò lè rántí ilé mọ́. Hmm. bẹ́ẹ̀ ni àmọ́ ìwọ tó o ṣe tàbúrò ọba kó o ṣe tolóbe náà kí olóbe tó lókìkí tó lágbára kó wáá di olórí láàfin èmi aláyé rẹ̀ agùndọ́gba délẹ̀ ọmọ mórílé wa kí gbogbo èèyàn mọ̀ pé òkè tálájàpá ò lè gun èmi ọmọ mórílé wa ti gùn kí olóbe tó ń fọ́ tata kí ó wá di olórí láàfin mi. kábíyèsí ṣé ká má parọ́ hmm, kékeré tún nìyún níwájú olúwa tó jọ dá gbogbo wa. inú mi ò bá dùn. ó bíntín eh? hmm, ah! bíntín. ṣé ìgbẹ́tẹnumọ́gi ogun àti lóòótọ́ ni báyìí ní sìn nǹkan mi ò padà lóògùn ọ̀fẹ́. òótọ́ ló jù wọ́n sódò ṣùgbọ́n ìwọ̀ tó jù sódò ẹ̀já ńlá ló gbé gbogbo èèyàn lọ́fẹ́ sòwò jàkadì nítorí àti fẹ́ gbajúmọ̀ ìyàwó gbogbo ara yìí lọ́fẹ́ sọ̀kọ lóògùn ọ̀fẹ́ àbí ńgbà tí kábíyèsí odidi kábíyèsí tó bá fi orí ìtẹ́lẹ̀ tó fẹ́ sowó jàkadì nítorí àti gbé ọ̀nyàwó sọ ma pé n ti bá ń dorin ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ní lóòótọ́ ṣùgbọ́n lóògùn ọ̀fẹ́ mo sì fẹ́ rọ̀ pé kọ́ ọmọ jẹ́ kí kábíyèsí ó sowó jàkadì ní gbàgede ká bà sí rí orí adé ká mú wá ságbà lọ́wọ́ bá kọ́ wá sowó jàkadì ẹ mọ́ mọ́ ribiribi mọ́ mọ́ tó rí ṣe fún lùí gbogbo ẹni tó bá sì fẹ́ kọ́ wà ń bẹ̀ ni ó wà ń bẹ̀ tó bá bá ojú orí adé tiwọn lọ́hùn ó ń bọ̀ á bá imú orí adé tiwa náà ní o kó má dàbí gbà táyìn yẹ̀yẹ́ orí adé mo fẹ́ kó o ro ọ̀rọ̀ náà dáadáa ọ̀ dáhùn ni. kábíyèsí tó bá láṣẹ. <laughs> lóògùn ọ̀fẹ́ ọ̀rọ̀ àṣẹkẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni tó bá jẹ́ pé wọ́n pàṣẹ ni wọ́n ti fi ọ́ takò tó sọ́dọ̀ rẹ̀ lọ́hùn-ún òní pé kẹ́ ẹ wọ̀ jákàdí kankan torí pé ọba ba lórí ohun gbogbo ṣùgbọ́n n gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ fún ọ dákun mọ̀ ń bẹ̀ ọ́ mọ̀ ń tú ọ ni. kábíyèsí ọba máa fẹ́ jà fẹ́ tu ẹ ni. <laughs> lóògùn ọ̀fẹ́ èmi náà máa bẹ́ẹ̀ o ni mo fi ń bẹ̀ ọ́ pé kò jẹ́ tó bá pẹ́ wọn mọ̀ pé ọfẹ́ jà fẹ́ tu ẹ ni n ò ní pé kẹ́ ẹ wọ̀ jákàdí ṣùgbọ́n gbogbo ohun tẹ́ bá fẹ́ sí jọ́ jẹ́ kálágbà lọ́ọ́ kábàsí lórí adé mò ń bẹ̀ ọ́ ni dákun dákun mo forí adé bẹ̀ ọ́. kábíyèsí o. kábíyèsí o. ọba ń jẹ ọ. mo kí gbogbo ẹ̀yin aṣojú ìlú o. ooo kárí ó bàbá. mo kí ẹ̀yin ọ̀rẹ́ olóbe. kárí ó bàbá. mo sì kí ọmọ mi olóbe náà. kárí ó lè bàbá. ìlú wa yóò ní bàjẹ́ o. àṣẹ. ìlú wa lọ́nà kò ní dàrú. àṣẹ. àti ìlú wa ní àtìlúwa lọ́hùn àjọṣe wa yọ pẹ́ o. kábíyèsí ṣé ẹ rí ọmọ mi olóbe yìí èèyàn pàtàkì ni èèyàn gidi sámsám ni kábíyèsí olóbe ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún ìlú wa yìí ìdí rèé tí gbogbo ìlú àtìlétò ìlú àmọ́nà tó yí apò ni wọ́n fi máa kí ni. gẹ́gẹ́ yìí bàbá ṣe sọ. ó ti ṣe gudugudu méje lóòótọ́ ó sì ṣe yààyà mẹ́fà kèé sì ṣe nǹkan kan kọ́mọ́ ní kókó èyí tá a tún ń ṣe láwọ̀ yìí ó túmọ̀ sí wípé ó pàtàkì ni torí pé bí ọba nídìí obìnrin ìjẹkùn ló tó ṣe bí òwe kábíyèsí o. ẹ máa wò ó n tá à ń ṣe yìí ayọ̀ ni torí eré là ń fọ ọmọ ayò ó ṣe kò pẹ̀lú àjọṣepọ̀ tí ń bẹ láàrin ìlú méjèèjì. bẹ́ẹ̀ bí ìyàwó ti sọ yóò wá tó jẹ́ kí àjọṣepọ̀ wa kó dán mọ́rán yín sí i. kẹ́lá máa wò ó bí ọwọ́ bàbá bá ṣe bẹ́ẹ̀ tó dẹ níwòye mi yìí ah! kára ó lè àjẹpá àdáná kábíyèsí ọmọ rẹ mi lọ yóò dẹ yóò dẹ yóò ìgbà tuntun bá ní ṣe balẹ̀ àgbọn mi ọkọ̀ tuntun gbọ̀ngàn ní ṣe balẹ̀. kì í gbó òkú àgbo kì í kàn kì í kàn ìràwé tó ṣubú lódò ṣègbè.